ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له من يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد السلام عليكم ورحمة الله وبركاته ترى العقيدة الواسطية لشيخ الإسلام ابن تيمية رحمه الله في أنباك كارلو نبتيا كاكاين ونني الإيمان باليوم الآخر نبتيا وكالوني ونني الإيمان بالقيامة الكبرى وما يجري فيها قال المصنف رحمه الله وتقوم القيامة التي أخبر الله بها في كتابه وعلى لسان رسوله وأجمع عليها المسلمون فيقوم الناس من قبورهم لرب العالمين حفاة عراة غرلا وتدنو منهم الشمس ويلجمهم العرق وتنصب الموازين وتنصب الموازين فتوزن بها أعمال العباد فمن ثقلت موازينه فأولئك هم المفلحون ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم في جهنم خالدون وتنشر الدواوين وهي صحائف الأعمال فآخذ كتابه بيمينه وآخذ كتابه بشماله أو من وراء ظهره كما قال سبحانه وتعالى وكل إنسان ألزمناه طاهره في عنقه ألزمناه طاهره في عنقه ألزمناه طائره في عنقه ونخرجه يوم القيامة كتابا يلقاء منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا olúwọba subhanahu wa ta'ala nínú àwọn ọ̀rọ̀ rẹ̀ tí a kà yẹni pé nínú tíra sheikh islam tèmíyà rahimahullah yẹni pé al-aqida al-wasitiyya wọ́n jẹ́ kí ó yí wá níbi tá a kàyìn ipé al-sunna wal jama'a yẹni pé tó ṣe pé tó yẹ kí gbogbo mùsùlùmí náà ká jẹ́ lélẹ́yìí wọ́n máa ní ìgbàgbọ́ sí ọjọ́ ìkẹyìn lára ìnígbàgbọ́ sí ọjọ́ ìkẹyìn aṣàlàyé pé èèyàn gbọ́dọ̀ ní ìgbàgbọ́ sí fìtínà àti ìyà tí ń bẹ nínú sàárè nínú ní Sheikh Islam Taymiyya rahimahullah wọ́n tó wá bilqiyamati alkubra ikú alkiyama ńláńlá yóò tún ṣẹlẹ̀ alkiyama ńláńlá yóò ṣẹlẹ̀ ó túmọ̀ sí pé pẹ̀lú ìpè alkiyamati alkubra ìpè ìkànnì alkiyama ńláńlá ó túmọ̀ sí pé alkiyama kékeré ń bẹnu irú àwọn etí akàníjò ní pẹ̀lú pé ní tí ó ṣẹlẹ̀ nínú sàárè gbogbo àwọn eléyìí àwọn alkiyama kékeré nù yẹn ni pé ìgbẹ̀yìn ayé kékeré ṣùgbọ́n kan náà àwọn nǹkan kan mìí tún bẹ tó yẹ pé asrọ́tò sáà asrọ́tò sáà asọ́gọ́rọ̀ tó sì pé àwọn àmì tí yìí ó rí tí anábì sallallahu alaihi wasallam tó ṣàlàyé fún wa nípa ìpayé ayé kékeré so àmọ́ níbi èyí tí ṣe fẹ́ ká mọ̀ lónìí òun náà ni pé mùsùlùmí gbọdọ̀ ní ìgbàgbọ́ bilqiyamatil kubra ikú alkiyama lánlá yóò ṣẹlẹ̀ yẹn ni pé ìgbéǹde ìlànlá yóò ṣẹlẹ̀ wa ma yajri fiha yẹn tún gbọdọ̀ nígbàgbọ́ sí àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ níbẹ̀ ní ọjọ́ yìí àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ ní ìgbà tí alkiyama yẹn bá ṣẹlẹ̀ yẹn tó bá jẹ́ mùsùlùmí gidi ó gbàgbọ́ sheikh islam Taymiyya rahimahullah wọ́n ní wàtàkùmù alkiyamatu wọ́n ní alkiyama yóò ṣẹlẹ̀ allati akhbarallahu biha fi kitabihi tó ṣe pé Olúwa Ọba subhanahu wa ta'ala ó fún wa ní ìròyìn nípa rẹ̀ nínú alkùrán àwọn àyè oríṣiríṣi iná ni ọ̀rọ̀ nípa ijọ́ gbìndẹ̀ alkiyama ló wà nínú alkùrán tí olùwọ́ bá ti ń ṣàlàyé rẹ̀ fún wa ní àsọyán yíkéyíké tí ó sí nǹkankan tí ó rújú níbẹ̀ bákanáà wà ala lisani rasulihi annabi sallallahu alaihi wasallam láti rí àwọn tiẹ̀ náà ó fi ṣàlàyé ní tí ó ṣẹlẹ̀ ní ọjọ́ gbìndẹ̀ alkiyama ní Sheikh Islam Taymiyyah tó fi mú ọ̀rọ̀ yìí wá òun ni pé ìjẹ́ mùsùlùmí yàn kò lè tí ì dúró kí wọ́n jẹ́ mùsùlùmí gidi àfi kí ìgbàgbọ́ yàn kó dúró kó fẹsẹ̀ múlẹ̀ dáadáa iná ni èyí tó lè jẹ́ mùsùlùmí gidi ìgbàgbọ́ nípa pé ọjọ́ ìgbìndì alkiyama ń bọ̀ alkiyama tó kọbọ̀rọ̀ àwọn ọ̀nà oríṣiríṣi iná ni olúwọba ti ṣàlàyé ọ̀rọ̀ alkiyama yẹni pé alkiyama ti kúbọ̀rọ̀ ọ̀nà oríṣiríṣi ni olúwọba ti ṣàlàyé rẹ̀ ẹ̀rí pé ní alkùrán lúwa ní yas'alunaka anis-sa'ati ayyana mursa'a fima anta min dhikraha olúwọba subhanahu wa ta'ala gbà olólọ́wọ́ tó gbé wa dìde padà olúwọba subhanahu wa ta'ala ní pé fima anta min dhikra'a n tó ń sọ fún wa pé ó ṣẹlẹ̀ olúwaka ni innama anta mundhirun man yakhsha'a in tí wọ́n kan wà fún wa nabi sallallahu alaihi wasallam òun náà ni kó mọ fún àwọn èèyàn ní ròyìn olúwa ní inú suratul eh, tó ní ẹni eh, tó ní wa tara an-nasa sukara wa ma hum bi sukara walakinna adhaba Allahi shadid níbẹ̀rẹ̀ súra yìí ni mo fẹ́ràn ti gẹ́gẹ́ tó ní a'udhu billahi وما هم بسكارى ولكن عذاب الله شديد إن تريد أن تبري آية تنع لا لا لا أم àwọn ayé oríṣiríṣi ń padà rántí ayé àwọn sọ àmọ́ ibi ọwọ́ àárín rẹ̀ ni mo kàn rántí tó ló bá ń sọ fún wọn pé wọ́n padà wọ́n wá bí wa nabi sallallahu alaihi wasallam nípa ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama bẹ̀rẹ̀ súra ni súra tó ni ah nílànà ìrọ̀jù àǹkàbùtù kọ náà nítorí wọn sáà sọ ní pé tó bá di ní ọjọ́ ìgbìdá yawma tada'u kullu dhati hamlin hamlaha wa tara an-nasa sukara wa ma hum bi sukara walakin 'adhaba Allahi shadid olúwa ní tí ọjọ́ ìgbìdá alkiyama yìí bá dé yawma tadhhalu kullu murdi'atin amma arda'at kódà gbogbo ẹni tó ṣe pé ń tọ́ ọmọ rẹ̀ lọ́wọ́ bá ṣe mọ̀ pé obìnrin máa ń níkàkún ìyá máa ń níkàkún pẹ̀lú ọmọ rẹ̀ olùwọ́wọ́ subhanahu wa ta'ala ohun tó bá ti jọ yìí níjọ́ gbé ìdí alkiyama yìí yóò gbàgbé pítà lọ́mọ òun kò ní rántí ọmọ rẹ̀ máa níjọ́ wọ́n ma wá hún ríra yẹni kí wọ́n ma ṣe bí ẹni tó ti yó pẹ̀lú ọtí yẹni kí wọ́n ní mọ̀ nǹkan tán ṣe má wà máa ń bí sọkàrà olúwa ní àwọn èèyàn ohun tí yóò walakinna adhaballahi shadid àmọ́ ìyà ọlọ́run ọba ọlọ́run ni ní olúwa subhanahu wa ta'ala ló ti ṣàlàyé tí ó ṣẹlẹ̀ níjọ́ gbìn alkiyama wọ́n ni idha zulzilatil ardu zilzalaha bàtà bá milẹ̀ ní mítítítítítítí gbogbo àwátàwà níbẹ̀ tó ti tàti kú síbẹ̀ wa akhrajatil ardu athqalaha subakana gbogbo àwọn nǹkan tó wù nínú lẹ́tí ń bẹ́nu rẹ̀ ilẹ̀ ó tún wọn jáde wa qala al-insanu mẹ́lẹ̀ àwọn yóò wá bèèrè pé kí ní ń ṣe ilẹ̀ gan yawma'idhin tuhaddithu akhbaraha ilẹ̀ ni wọ́n wá ṣàlàyé pé bí anna rabbaka awha laha olúwọ́bá ló ní kí n máa kó yín jáde kí n máa tì yín jáde ẹni pé ń kálukú yawma yakunu an-nasu kal-farashil mabthuth wa takunu al-jibalu kal-ihnil manfush olúwa ni yawma yakunu an-nasu kal-farashil mabthuth níjọ́ yẹn àwọn ènìyàn wọ́n máa tú jáde bí ẹni pé àwọn kòkòrò léṣe sun ìsùnsùn tí ma ń jáde nínú lẹ́lẹ̀ tí ò ní mẹ́lẹ́rí tí ń jáde bí ogun ọmọ ìdá ó ṣe ma jáde ń jọ yìí so Ànábì sallallahu alaihi wasallam ó ṣàlàyé àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ fún wa wa ajma'a alayha al-muslimun bákan náà nǹkan tí ó ṣẹlẹ̀ látàrí àwọn sàhábà tó fi dé ibi tí ayé dé òun náà ni pé kò sí ẹnìkan tó yapa pé àwọn tako ọjọ́ ìgbéni alkiyama wọn tako pé ọjọ́ ìgbéni alkiyama pé a ah, nǹkan yìí oníṣẹ́lẹ̀ gbogbo àwọn sàhábà yẹnyán náà ni wọ́n kò lè rẹ̀ pé ọjọ́ ìgbéni alkiyama o nǹkan tí ó ṣẹlẹ̀ ni torí sheikh islam tèmíyà ní fayaqumu an-nasu min quburihim níjọ́ yìí ọgbọ̀n gbogbo mìíràn nínú yóò jáde nínú sàárè li rabbil alamin abọ̀síwájú ọlọ́wọ́ba ọba tó ní gbogbo àgbáńláyé hufatan níjọ́ yìí tàbà wá síwájú ọlọ́run hufatan láláì níjọ́ tá a bá wá sọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala níjọ́ gbìyànjú alkiyama kò ní sí ẹni tí ó ní bàtà lẹ́sẹ̀ urrat ní òhù náà ní kálukọ́ wá síwájú ọlọ́run ọba gurulan gurulan tẹ́kọ̀ ní gurulan ni pé aládọ̀dọ̀ ẹni pé tí wọ́n ní tí dá abẹ́ fún ọkùnrin bí abẹ́ oorun yóò wá súnmọ́ àwọn èèyàn olúwọ́bọ́ dẹ̀wọ̀n wálẹ̀ ìjọ yìí wòyìlì jímù humul alàárakù kódà ẹ̀yìn oògùn tí ó mọ̀ jáde lára wọn yóò mú àwọn èèyàn yóò mú gbogbo àwọn èèyàn níjọ yìí hadith anẹ́sọ̀ sọ́lámù bẹ tó ní pé ìjọ gbẹ̀dẹ̀ alkiyama yìí ìgbà tí olúwọ́ bá gbé àwọn mẹ̀dámà nìyàn dìde lọ́wọ́ subhanahu wa ta'ala yóò wá pàṣẹ kí oòrùn kó wálẹ̀ àwọn kọ́dù pí bàbá sí ń jáde nínú sàárè ajáde ní òhò kò sẹ́ni kankan tí ọwọ́ nǹkan kan bàtà kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ aṣọ kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ kódà ń jọ tí Ànábì sallallahu alaihi wasallam ti ń ṣàlàyé fún Aisha radiyallahu anha irú àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ jẹ́ gbìn alkiyama Aisha nínú kí sáà ní máa wù wàrà wa báwọn ní pé al'amru ashaddu min dhalik ìpè ọ̀rọ̀ lè ju báwọn lọ nígbẹ́ nìkan rẹ̀ nìkan wò kò sí ti ń jẹ́ báwọn nígbẹ́ nìkan wà wò kò sí ti ń jẹ́ irú ẹ̀ kí n rọra mú àpèjúwe kan wá bóyá nìsìn yẹn rí accident tí yẹn bá ti rí accident tó wà very vital tó ní agbára àwọn gbogbo wọn lásánfẹ́ àwọn bí mẹ́wàá lásìdẹ̀ntì kalẹ̀ tí gbogbo wọn ẹlòmí ti kán lápá ó ti ṣe kíníkan sẹ́nì kó ti ẹ̀rọ rẹ̀ ẹni kún lè ráyẹ̀ rẹ̀ anábi ni al'amru ashaddu min dhalik pín tí ó bá oníkálukú yóò ní agbára ju kí ní kọ́ lóhun orí ohun ẹnìkan lọ lára tí ó bó oníkálukú náà ni pé tẹ́dùnú min umu shams olúwọba yóò ní kí oòrùn kó dẹ̀wá sálẹ̀ níbi àlàyé bí ó ṣe jìnà só yìí tó jìnà àti ogun sọ pé àwọn ah, jìnà ẹlòmí ò ní oríye millions àbí billions kan ló fi jìnà sí ayé <clears throat> láti ma ń pariwo gbà míì tó bá mú ọ̀hánhánhán subhanahu wa ta'ala ó ní wọ́n wá dẹ ọ̀rùn yẹn níjọ́ yìí yóò wá wá ma ń bẹ tọ́lá ń ṣàlàyé pé ogun yóò mú ẹlòmíì dé dèdè etí rẹ̀ dèdè etí rẹ̀ tuntun ṣe pé anẹ́sọ̀ sọ́lọ́m ń ṣàlàyé tí ó ṣẹlẹ̀ ní ọjọ́ yìí bákan náà lára nǹkan tí ó tún ṣẹlẹ̀ òun náà ni pé tó ń sọ́bùl mawazin bákanáà <clears throat> àwọn àyè àwọn àkójúwe oríṣiríṣi náà ló ọba máa ń fún wa káfílé ní ìgbàgbọ́ ipé <clears throat> pòun ní jíwa wọn kágbàgbé rẹ̀ nínú àwọn àmì olúwa ń sọ pé nusratul yasin وآية الأرض وآية لهم الأرض وآية لهم الأرض الميتة أحييناها وأخرجنا منها حبا ومنه ومنها يأكلون ناني شباري أويا ثم أن دان بيدياو tí ẹ̀bá padà ń wo tẹ́kí ń ṣe bídí àwọn gan-an wọn ò pè sí bídí àlọ́ ẹ̀kẹ́ mọ̀ fi léyìí ṣe tó pẹ́ tàbá túmọ̀ nǹkan fún yẹn yóò pé àà kí ni tẹ́lẹ̀ ìfiwá jọmọ́ nǹkan tẹ́ ń fi Al-Qur'an ṣe báyìí tẹbára àwọn ìbáṣí ma ń fi súrátù Yasin ṣe àwọn oríṣiríṣiríṣi bídíà tó ní agbára ń gbà lọ lè ka Yasin 41 alọ́ka Yasin 101 alọ́ka Yasin 1111 ẹlòmí ó di ayọ́ kankalẹ̀ wọ́n ma fi mú tí èyàn bá ń wo ìtumọ̀ tí ń bẹ nínú súrátù Yasin ni yóò pé a ọ̀rọ̀ Yasin sí tí èyàn ma fi ń ṣeré wa ta'ala ni wa ayatul lahumul ard olúwa ní òun náà ni ilẹ̀ almeita ilẹ̀ tí ó kú tí ó ti kú ẹ̀yìn ẹ̀wúrú àsìkò yìí nìsìn ẹ́dìkì gbogbo ìta tí ewé wà mẹ́ gbogbo wọn ti kú àwọn koríko gbogbo wọn kú olúwa ní àṣẹyẹ ìná àpàdà tó wá ní kó tún jí padà yẹn ni pé a bá rọ òjò sí yóò wá jí wa akhrajna min ahabban famin wa ya'kulun àpàdà tó wá ní kí àwọn irúgbìn tún jáde yóò padà tún di tí àwọn yóò padà tún máa jẹ níbẹ̀ yẹn ni pé sírò ilé awalam yarau anna khalaqnahu awalam yarau al-insanu anna khalaqnahu awalam yarau al so olúwọ́ wa ń sọ pé ṣó mẹ́dọ̀ mi nìyàn kò yẹ kẹ́ ronú ni kò yẹ kẹ́ ronú ipe ń tẹ́mi ọlọ́run bá ti mo fi dá irúgbìn àwọn nǹkan tó ṣe pé ẹ̀yin ló ti kọ́ rí pé ilẹ̀ yìí ti gbẹ́ ilẹ̀ wọn ó padà tutù yóò sì mú irúgbìn jáde ó yẹ kí ìwọ̀n yí wa pé tọ́mẹ̀ ẹ̀dámẹ̀ ènìyàn tá a bá kú Ọlọ́run subhanahu wa ta'ala yóò lágbára láti gbé wa dìde tó kí wọ́n má ní gbàgbọ́ kú lọ́wọ́ ní ẹ̀kú gbìyàn dìde ara ìṣesí àwọn kèfèrí ni torí pé kí ni tí ẹ̀mí ọ̀bá gbà ẹlòmí ọmọ wípé à ah, lẹ́yìn ìgbà ju lọ́mìnir tó wá tún dìde

ọlọ́wọ́ gbé wọn dìde ọ̀tẹ́dìkọlù náà wọ́n sì padà wá wọ́ná ẹni pé tó bá pín tó ń takò pé alkayama ò sí nítọ́lọ́wọ́n ní gbìyàn dìde iná lọ́wọ́ so ní pé àbáwọn al'awwalin ruwa ní kul innal awwalina wal akhirin lamajmu'una ila miqati yawmin ma'lum olúwa ní sọ fún lamajmu'una ila miqati yawman gbogbo wọn pátápátá àwọn ọlọ́run subhanahu wa ta'ala á kó wọn jọ ẹni pé á jí wọn kó nù sàárè wọn ó dùn síwájú ọlọ́run láti ṣìṣírúsẹ́ wọn so òun náà ni pé lẹ́yìn ìgbà inú ìdẹ̀kùn làwọn wà tó ṣe pé àwọn kàmà gbogbo kí ní ṣẹlẹ̀ so kí ni ó fa eléyìí iṣẹ́ eré tí yẹn bá ṣe iman tí yẹn bá ní kọ́ra Nabi sallallahu alaihi wasallam ó dìde yọ àwọn kankalẹ̀ ipá wọn yẹn lẹ́yìn ìgbà tó bá jẹ́ mùsùlùmí gidi tí akídà wọn pé tí tàwíìdì wọn jiná tí wọn ò ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọba ní gbogbo ọ̀nà tí a máa ń gbà ṣẹbọ pẹ̀lú ọlọ́run ẹlòmí lè máa wọ́n ní sí pítọ́ ẹ̀rì báyìí àwọn òṣẹbọ pẹ̀lú ọlọ́run àmọ́ pàró rẹ̀ tó nílé ńkọ́ oúnjẹ ńkọ́ òká tó yà wàlàwàlà sí lọ́wọ́ rẹ̀ ń kọ́ tí kú ọ̀nà mọ̀ǹkan tó fi ń ṣe òká ìyọnú òká kìnnìkan gbogbo ẹ̀ e. ogun tajà ń kọ́ ogun àwúre ń kọ́ ẹ̀yọnú ayé ń kọ́ gbogbo eléyìí náà ẹbọ náà ni gbogbo ẹ̀ e. tí yẹn bá bọ́ níbi ògbórú nǹkan tó jọba hùn tí yẹn bọ́ ń bẹ̀ lẹ́yìn ìgbà àwọn tí yẹn tó wá ní àwọn nǹkan kan nínú àwọn nǹkan ẹ̀ṣà méjì tí ànábì sọ̀rọ̀ sọ́lá mu sọ aidilun ẹni tó jẹ́ aṣáájú níbi kan tó jẹ́ olùṣẹ́dọ́gbàdọ́gba bí aṣáájú ìlú àbáṣáájú orílẹ̀-èdè kan tó wá jẹ́ ní ti ṣẹ́dọ́gbàdọ́gba wọ́n ṣáàbùn àtọ̀dọ́ náà ṣáàfí ìbàdàtìlá tó ipò jí pẹ̀lú kọmọsílọ́un náà ni wàràjùláàni èèyàn méjì tó ipò ìṣtàmáà wọ́n pàdé lórí ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n sùn wọ́n yà lórí ọ̀rọ̀ ẹ̀sìn náà tó ipò lórí ìmọ̀ náà wọ́n yà sí lórí ìfẹ́ ọlọ́wọ́n ba lẹ́yìn náà ẹni tó ipò ṣe sàárà tó pé ó ṣe dáadáa kan tó bá ń ṣe kò ní jẹ́ kí ẹni tó súnmọ́ kọgbọ́ kẹ́nìkẹ́ kọgbọ́ kò ní ó ṣe dáadáa yẹn tó bá kan náà ẹni tó ṣe pé máa rántí Ọlọ́run ọba ní kọ̀kọ̀ tí ó wá bú sẹ́kún bákan náà obìnrin tó ṣe pé ó rántí Ọlọ́run ọba ní ẹni tó pé rántí èèyàn tó rántí Ọlọ́run ọba ní kọ̀kọ̀ tí ojú ṣùgbákaná àwọn náà ni ẹni tó ṣe pé ẹ̀mí rẹ̀ gbogbo ní ma ń lọ mọ́sálásí àwọn méjèèjì ohun anẹ́fẹ́ ọ̀sálàmù kàwọn pé lẹ́yìn ìgbà tí ìgbàgbọ́ bá dúró tán tí yíò sí nínú ẹbọ kankan ń àwọn wà ní tahta dhillahi la dhillu illa dhilluhu lábẹ́ bògí ọlọ́run ni wọ́n la dhilla níjọ́ tó pé kò sí bògí kankan illa dhilluhu àbí bògí ọlọ́run ọba tó kí bògí ni ọ wà níjọ́ yìí so tí wàhálà yìí bá ṣẹlẹ̀ olùwọ́wọ́rọ̀ àfi àwọn sí abẹ́ bòógì rẹ̀ kọ́lọ́kọ́ mọ́ṣá fi àwọn náà sínú àwọn tí ó ríru àwọn àǹfààní báyìí ní ọjọ́ gbìdàl kíyàmà ní àsìkò yìí tí olùwọ́ bá gbogbo mẹ̀dá mẹ́nìyàn dìde olùwọ́ wa ta'ala yóò pa gbogbo èèyàn yóò pa tìyànyàn kò ní dájọ́ ìdààmú wa bọ́ oníkálukú eléyìí ni àkọ́kọ́ ìdààmú tí ó kọ bá àwọn ìdámẹ́nìyàn ah gbàtí wàhálà yìí ìjíká lè bá nabi adam alayhi salam tábà lọ lè bá yóò ní ìwọ̀n lè déwájú ọlọ́run ọba a tún wò pé ah ibùn ká lọ yóò ní ẹlọ sọ́rọ̀ nabi lọ inú rẹ̀ a tún lọ sọ́rọ̀ nabi inú rẹ̀ wípé wọ́n ti wá lọ lè bá abẹ lọ́run kó ti ẹ̀dájọ́ kó ṣe ìdájọ́ wa so ibrahim nuh ló ibrahim fún wa òun lè dọ́dọ̀ ọlọ́run ọba alayhi salam ìlú dọ́dọ̀ ọlọ́run ọba

olólọ́run gan ní ọkọ̀ òun ní àwọn nǹkan yẹn olúwọba ní ọkọ̀ mi níwà fi bẹ ọlọ́run tí bá wá fi yìn tí mo fi yìn ọlọ́run ọlọ́run wa ní ọya gbórísókè irfa rasak isal tu'ta washfa tushaffa ọya béèrè nǹkan tó bá fẹ́ máa sípẹ̀ ká fún ọ ní ká gba ìpẹ̀ rẹ so bí anabi ṣe gba tó tó dájọ́ tán <clears throat> yóò sọ wá di pé ara tí wà wá níbi ìdájọ́ fatún sọ̀bùl mawazin wọ́n wá gbé òṣùwọ̀n kalẹ̀ scale tí wọ́n fi tún fi tún fi wọ̀n òṣùwọ̀n wá fatún zanubiya a'malul ibad wọ́n wá fi wọ́n iṣẹ́ oníkálukú gbogbo tó bá jẹ́ mùsùlùmí gidi kò tako pé kíní jẹ́ ọ̀rọ̀ scale olè ń wí sọ̀rọ̀ ọlọ́run tó kọjá scale ni ọlọ́run kọjá bẹ́ẹ̀

iṣẹ́ ẹbú tó ṣe iṣẹ́ burúkú iṣẹ́ ẹbú rẹ̀ kéré olùwọ́bá ní fa'ula ika humul muflihun àwọn àwọn tí ó là so túnmọ̀ sí pé wúwo iṣẹ́ ẹni pé òun ló dada ló pọ̀jù ló pọ̀jù nínú iṣẹ́ yàn so yíò túnmọ̀ sí pé kọwa nítọ̀ ṣẹlẹ̀ báyìí hmm, ìmọ̀ àmà ìsìn sàídá ipò tí ó gbéyàn dé ọlágbára o lágbára kí wọn mọ mọ ṣàìdá èyí kí wọn ní ìjà ọkọ mbẹ ọkọ ti ní pé ká máa ṣiṣẹ́ dáadáa òun jẹ kí ó sùn wọn sẹrẹ mi wò àmì tán sọ ni pé ẹni tó ṣe pé kò sí ẹbọ kò sí kófúrú kò sí àwọn ẹ̀ṣẹ̀ tó yẹ pé ó máa máa tó pé túbá níbi àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ àmọ́ kankan bẹ tó ṣe pé àwọn ẹ̀ṣẹ̀ àìmọ̀ náà ni sùúrù ẹni yẹn fa ulaika humul muflihun àwọn ni wọ́n là wa man khaffat mawazinu àmẹ́ni tí ó sùn wọn ṣẹ́ rí rẹ̀ tó wá fúyẹ́ tó kí ń gbà tí wọ́n wọ́n iṣẹ́ rí ojú kékeré báyìí lọ iṣẹ́ aburú rẹ̀ ló pọ̀ jù aburú tẹ dáadáa fa ulaika fi jahannama khalidun wọ́n gbére sínú nàjá ànámà ni wọ́n pẹ́ nàjá ànámà ẹni pé tó ṣe pé ńgbà tó dé ogun ẹbọ dé ogun kúfúrú dé tulu ọba subhanahu wa ta'ala ó jẹ́ kó yíwa pé irú ẹniyàn o yóò gbére eléyìí ni inú tó ń jẹ́ àdìsọ́kan alùsùn kó fi lọ lè bá ọlọ́wọ̀n ọba irú ẹni ohun tó wá jí pé iṣẹ́ rẹ̀ bá pọ̀ tẹ́lẹ̀lú mílẹ̀ máa wọ́pẹ̀ ẹ̀hìn múra iṣẹ́ rẹ̀ á sì ṣiṣẹ́ bú náà ni ta ló sọ fún ọ pé iṣẹ́ rẹ̀ ohun gangan olùwọ̀bá gbà wọlé tí yóò fi ní fọkànbalẹ̀ nù irun rẹ̀ tó ń kí molotiri kó olúwa ló ń gbà àwẹ̀ rẹ̀ molotiri kó ń gbà tẹ́lẹ̀mí ọmọ kírun ẹlòmí ò gbáwẹ̀ kò ní sí ìkìláṣù ń bẹ̀ tó kú lúwọ́ bá nìkan ní ọkàmọ̀ pé èmi kọ́ ní wọ́n ń gbáwẹ̀ fún irun yìí èmi kọ́ ló ń kí fún sàárà tó ń ṣe èmi kọ́ ló ń ṣe fún náà ni anábì sallallahu alaihi wasallam ó ní pé nígbà míì tó bá jẹ́ òmìnira kìyàmà àwọn ọ̀rọ̀ kan lọ́wọ́ kọ jẹ wọ́n di iṣẹ́ rèdè bá kán àmọ́ àwọn ọlọ́ọ̀kọ́ jẹ ní ìyà torí pé kí ni anẹ́sàsálàm ní ẹni àkọ́kọ́ òun ni al'alim òun ni àfà àwọ̀kọ́rí olùkùrán àbẹ́ tó mọ́n ka kùrán tó mọ́ kùrán ká ọka kùrán tó bá jọ gbé ní alkiyama olùwọ́bọ́ ma wá bí ń bá tó bá fẹ́ ṣe sírúsẹ́ rẹ̀ ipé kí ni wọ́n ṣe nílẹ̀ ń fi wá sí imi sí wá sí nǹkan yẹn ní Qur'an ìmọ̀ ń ka olówó ni òpùrọ̀ ni ọ pùrọ̀ tí olùwọ́ bá ti ń ja nírọ́ láwọn màláíkà ló sì mọ́ sọ pé òpùrọ̀ ni ọlóòtọ́ torí àwọn náà mẹ́ẹ̀mí ti fi ń ṣe lágbàjá ọmọ ẹ̀ lálàṣe yóò lálàṣe lómi bí wá sí báyìí nítorí ń sínú ò ní lálàkà kan lọ́dọ̀ tèmi lónìí kìí sí ẹ̀mí káwọn èèyàn orí hìdáyà kan rí òdúdó nílẹ̀mí rẹ̀ ló fi ń ṣe lúwọ́ ni ò ní ládá torí owó tó ń gbà ṣe ló ń mú iṣẹ́ dọ́dọ̀ ọlọ́run àmọ́ lóhun ní iṣẹ́ yìí kìí ṣe torí tèmi èmi ò nígbà lọ lè bá àwọn ẹni hùn àwọn tó ń ṣe ń torí wọn hùn ibi kan bá lè mọ́ pẹ́pọ́ onímọ̀ náà ni wọ́n ti yìnyàn ọ̀pọ̀ onímọ̀ fàlẹ́ ìsẹ́lẹ́kà ìndì ajírun ó ní ládàkà kálọ́dọ̀ tèmi mọ́ lónìí olúwa wa pàṣẹ pé kí wọ́n da ojú ẹni yẹn bulẹ̀ kan wá wọ wọ́n wá fà ní ẹ̀ṣẹ̀ wọ́n wá wọ ní ojú ojú rẹ̀ wọ́n fi wọ gbùrùgbùrù wọ́n fi jù sínú náà so ẹnì kejì òun náà tó ṣe òun ní owó ìmọ̀ wá ná owó yìí sítọ́lọ́run tó fi kọ́lé mọ́sálásí kọ́lé kéwú kọ́ gbogbo ẹ̀ lóríṣiríṣi ma ṣe sàárà tó bá díjọ́ gbìnà kẹ̀yà ma olúwa ni wọ́n kọ́ kí ló ṣe lé ayé yóò ní á òfúnmiló kò sí ná owó ń torí tiẹ̀ olúwa ni òpùrọ́ ni ọ̀nà torí tèmi o kábàlì وقد قيل ويستوي وتبيو فليس لي عندك أجر أو نلا داملوني أو نلا داك كما ولا تملوني أو olúwa pàṣẹ pé kí wọ́n da ojú rẹ̀ búlẹ̀ kan wọ ọ̀sọ́ṣìbà aláwọ́jì yìí fi náà àwọ̀ sínú náà ẹni kẹta òun náà lẹ́n tó ṣe pé òun jagun ọjà ogun tó fi wọ́n fi pàṣójú ogun rẹ̀ nípa mọ́ ní okùnkùn ṣẹ̀yídí okùnkùn ṣẹ̀yídí tó bá dọ́dọ̀ ọlọ́run ọlọ́run ní kí ló ṣe ní wá òun jagun ó pa òun sójú ogun ní torí tí olóò ní ìkúrọ́ ni ọ́ ó ṣe ń torí tèmi n tó ń fi ń jagun ẹ̀mí rẹ̀ ní pé ká máa pè ọ́ ní pé akẹ́yìn pé lágbájá lágbára ti mẹ́lẹ́mí rẹ̀ tó kàn pa ọ́ ò ní lára ọ̀rọ̀ tèmi olórin kan wọ olùwọ́bá sọ́nà àtàrà kó lóhun ọ̀gbá jọ́gbìn alkiyama náà lè fọ́rọ̀ mọ́ sọ pé ah, ẹ̀yìn akùtí níṣẹ́ rí náà tàbá ń sẹ́bú náà kò sí kankan tọ́lọ́sọ fún ọpọ̀ níṣẹ́ rí tọ́rọ ń gbà so àfikọ́lọ́wọ́ bá kọ́mọ́ ṣáà sànú fún wa so ní pé ẹni tí ọ̀rọ̀ rẹ̀ tí iṣẹ́ ẹbú rẹ̀ bá tóbi tíṣẹ́ rẹ̀ fúyẹ́ olúwa nínú wàhálà lẹ́nu wọ́n wà ń jọ́gbìn alkiyama àwọn kan wá ń bẹ àtiṣẹ́ rí wọn àtiṣẹ́ ẹbú wọn dìdí kan náà ni yóò jẹ́ àwọn yóò náà asáàbùl àárọ̀f asáàbùl àárọ̀f so èyí tó padà nílẹ̀ jù wọn ní pé àwọn ènìyàn wọn ò rí ìṣòro díẹ̀ àwọn tó wáyé wọn padà wọ àlìjánà torí pé wọn ò ní sí ní agbedegbede àlìjánà wọn wà láàrin méjì àlìjánà àti iná tó wọn abẹ ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n sàdánwó dúró síbẹ̀ tó wáyá yóò padà dáhùn padà àwọn yóò ní iṣẹ́ rí wọn àti iṣẹ́ bú wọn ó ṣe dédé ara wọn ẹ̀rí pé tọ́lọ́n bá sì wọn iṣẹ́ rí àti iṣẹ́ bú tó wá sí dédé ara wọn ìtumọ̀ rẹ̀ ní pé iṣẹ́ bú ń tọ̀hún pọ̀ ju iṣẹ́ rí rẹ̀ lọ torí iṣẹ́ rí kan lọ́dọ̀ ọlọ́wọ́n ọba aládá mẹ́wàá níbi fún yàn ní lápòjú ẹni sì wọ́n wọn iṣẹ́ iṣẹ́ bú yàn wọ́n rí kọ́ jẹ́ 50 wọ́n wọn iṣẹ́ rí yàn náà wọ́n rí kọ́ jẹ́ 50 ó túmọ̀ sí pé iṣẹ́ rí márùn-ún péré lẹ́nu ó ṣe aburú 50 so ọlọ́run kẹ́ sàánù rẹ̀ ní tó wá ní pé ó ṣe dédé ara wọn tán yìí kẹ́ sàánù rẹ̀ dé àmọ́ ìtò bẹ̀lẹ̀ kéré síra wọn tó wáyé pé iṣẹ́ ẹbú ló bá kéré síṣẹ́ rẹ̀ olúwa ní àwọn ènìyàn yìí wọ́n wà nínú ìfọ̀kànbalẹ̀ àmì tó bá ṣe pé iṣẹ́ ẹbú ni wà níjọ́gbìn alkiyama sọkọlọ́wọ́n bá kó so bá kan lẹ́yìn ìgbà tó bá gbé òsùn wọn kalẹ̀ mo sọ lẹ́ẹ̀kan pé wọ́n tún sọ bùlmọ̀wazin agbọ́dọ̀ wà wa ni ìpínlọ́wà subhanahu wa ta'ala yóò gbé ó sùnwọ̀n kalẹ̀ kódà ìbẹ̀ nínú àwọn hadith annabi annabi ni ó sùnwọ̀n yìí yóò ní kìfàtẹ́yìn yóò ní ọwọ́ méjì bí scale tàbí fi wọ́n ẹrù ẹbí tàbí wọ́n àwọn jọ àwọn jọ níbi kí ni justice tàbí gbé àbáwọn tó máa tẹ́lẹ̀ àwòkí ní àwọn justice hun tí wọ́n fi òṣùwọ̀n méjì sí báyìí kìfàtín yóò ní anẹ́bìsọ̀ sọ́lọ́m ṣàlàyé pé yóò ní ọwọ́ méjì tí ó wà ń bẹ̀ àtẹ méjì tí wọ́n gbé sí tí wọ́n gbé iṣẹ́ oníkàlùkù sí làákà ìrẹ̀ gbọ́dọ̀ takò pé a lẹ́yìn ìgbà yẹn wọ́n wá pín ìwé oníkálukú fún ìwé iṣẹ́ rẹ̀ tó ń kálukú ṣe wọ́n pín fún ẹn tó náà ṣe ẹbú yóò gba ìwé tiẹ̀ náà níjọ́ yìí fa akhidun kitaba ubi yaminihi àwọn ẹlòmíì ọwọ́ ọ̀tún wọn ni wọ́n fi gba tírà wọn wa akhidun kitaba ubi kọgbà ní kọgbà ìwé iṣẹ́ ìwé ìwé iṣẹ́ rẹ̀ látẹ̀yìn olúwọba ní wa man utiya kitabahu biyaminihi fasawfa yuhasabu hisaban yasira olúwa ní ẹni tó bá ṣe pé ọwọ́ ọ̀tún sí fasawfa ń gan ìṣirò rẹ̀ ìṣirò tí ó rọrùn ní irú olóòrò bá ń sọ báyìí kọmọ ní pé yá lẹ́yìtẹ́ ni ahùmọ́kànyàn ní ẹni wọ́n ni وممن أوتي كتابه بيمينه ويقول آه مقرأه كتابيا ونقول ما قوي يقول أبا من كثير مي إني ظننت أني ملاك حسابيا وتدامي رجل تلتلي كيكو كوشتين شلعي ما قد قدره inni sanantun anni mulakin hisabiya owó fi ìṣẹ́tín rọ́ọ̀díyà olúwa ní àwọn ẹni wọn yìí wọ́n wà nínú sẹ̀mítà yọnu sí fi jannatin aliyah wọ́n wà ní aljanna tó ga wọ́n mọ́mọ́n ó ti ya kìtàbà wọ́n bí ṣimali àbíwárọ́ azari ẹni tó bá gba tíra tí ẹ látẹ̀yìn ya kúlu ya laitani lam uta kìtàbíyà ní tí ó sọ́nà ni pé ah ìyòrí tíra mi o mo fún mi ní tíra mi walam adri ma hisabiya ìmọ̀ tí mo ti ìmọ̀ bí tí mo ìmọ̀ tí tí ń jẹ́ ìṣirò sẹ́ mi ìlé ìsọ́ ìmọ̀ rárá olúwalé ya laytaha kanatil qadiya ya laytan lam uta kitabiya walam adri ma hisabiya halaka anni sultaniya yìí ni a gbogbo agbára tí mo ní kò sàǹfàní fún mi máa olùwọ́n ni kòzú fagolóhu fìmẹ̀ljahimu sọlóhu súnmà fi zìlsílẹ̀ tí ń zariwa sàbòrú na zira'an faslukóhu olùwọ́n ni rẹ̀ ni yìí à wọ́n náà ti lo ayé lókùlù tẹ́lẹ̀tẹ́lẹ̀ kòzú olùwọ́n ni ẹmú fagolóhu ẹ̀dẹ́ ndekúdé fìmẹ̀ljahima

الزمناء طائره في الزمناء طاهره في عنقه أتلما إشارة شيء يوغبي سيورون ري nkàlùkọ́ bá ibi kí o jì nǹkan mọ́rùn báyìí fi عنقه ان bẹ سيره rẹ̀ ونخرج له يوم القيامة wọ́n wá yọ jáde fún ẹni yẹn tó bá díjọ gbìnà kìyàmà kìtàbán yóò ti dìtira yẹlẹ̀kọ́ tó mú orí mọ̀súra tápin fún pé ogun tó ṣe wọ́n ni yẹn ni pé wọ́n kọ sínú tíra tó ń kálukọ́ bàbá yìí ni iqra kìtàbàkà olúwọ́nà ká kàfà bí wọ́n gan fúnra rẹ̀ ó lè ṣèṣirò ara rẹ̀ torí pé tí olúwa ń sọ́jọ́ ìpé al-yawma nakhtim ala afwahihim wa tukallimuna aydihim wa tashhadu arjuluhum tó yóò ṣe ìṣirò oníkálukú níjọ́ yìí ní tíra so inú ipe agbatira lọ́dọ̀ ọlọ́run ọba níjọ́ yìí yẹn ni pé ìwé iṣẹ́ wa bí ká ní pé rìsọ́ọ̀tì iṣẹ́ rìsọ́ọ̀tì tí yẹn bá sí ẹ̀gzáàmù tó wà fún kálukú rìsọ́ọ̀tì rẹ̀ olúwọba sọmọ́nà wàtàlá ní yóò ṣẹlẹ̀ níjọ́ so ó ti mọ tí ó dálẹ́jọ́ lódodo àmúhun náà ló ṣàlàyé pé gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ níjọ́ yìí òun náà lélẹ́yìí yóò pè ní iman sọ́tà bá ń ṣàlàyé nípa yàní alkiyama gbogbo àwọn kan tí yóò ṣẹlẹ̀ náà ni eléyìí àkọ́kọ́ tí ó kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú alkiyama náà ni pé asúr mú fa fèrè fèrè wọn náà agbọ́dọ̀ ní ìgbàgbọ́ nípa rẹ̀ pé à ẹ̀wù tó ní túnmọ̀ fèrè fèrè gẹ́gẹ́ bí wọ́n ṣe fẹ̀fẹ̀rẹ̀ níjọ́ tí gbogbo èèyàn bá tí ó parẹ́ tí gbogbo ayé ó parẹ́ níjọ́ tí ó bá tó wá gbé dìde náà ọlọ́wọ́ tó pa Israfil láṣẹ pẹ́yà fan fèrè so alkiyama yìí kò gbọ́dọ̀ rú mùsùlùmí lójú rárá bó ṣe lè kọ́ ma gbogbo ọgbọ́ gbé wá jíde lẹ́yìn bàtà bá kú tán gbọ́dọ̀ rú wa lójú torí pé kí ni tíyàn bá ṣùgbọ́n àwọn kan gbà ti wà káwọn ti àwọn ọmọ wa tà ń bí ṣe ń gbà tó ṣe pé àwọn àti ìyá wọn àti pàdé gbà kan bẹ a lè sọ pé ọmọ kan tí ó wáyé nì so àsìkò tó wáyá àtúmọ̀ pé é kí ní ti dúró lọ́mọ ni ẹ́ ó ti dúró àpéyà so olúwọba subhanahu wa ta'ala ọba tó mọ gbogbo àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ lásìkò yìí tí ó pé tí ó wá sí sọ fún wa ń gbà àwọn náà pé nǹkan tó ṣẹlẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ ní ẹ̀dọ̀ ẹ̀mí ọmọ ènìyàn lè bá fẹ́ gbà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni in tó wá ń padà ń ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí adélé ayé tán in tó bá tún quran so tí ó ntúrọrùn fọ́lọ́wọ́ba jù ní ntúrọrùn fọ́lọ́wọ́ba jù ní kọ́lá ń gbogbo olúwa bá ń sọ ìpìlẹ̀ khalqus samawati wal ardi akbaru min khalqikum ṣe bí mo ṣe dá sánmà mo ṣe dá lẹ́lẹ́ òun ló tóbi jù ní àbí kí n gbé yín dìde ló tóbi jù mí lọ èmi tí mo dá lè fi àwọn pílà yìí sí mọ́ṣálásí yìí gbogbo kí ní ní ọjà wálẹ̀ yẹn olúwa subhanahu wa ta'ala tó dá sánmà olúwa ní ẹ̀ lè rí fílà kankan tí mo fi mú dú ìsìnbẹ̀ olúwa ní pé ṣí mo ṣe dá sánmà àti ilẹ̀ẹ́lẹ̀ bí mo ṣe dá tí pé kò síbi tẹ́ dídá ní àmọ́ wá bálẹ̀ yìí mọ́ o sóríwá ní irú rẹ̀ gan le ju dídá àwọn ẹ̀dá mẹ́niyàn lọ so òun ni pé àwọn ọ̀nà oríṣiríṣi ọlọ́dún wá ṣàlàyé ní al-Qur'an fẹ́wo nínú Suratu Baqara bàtúrú wá ń ṣàlàyé ẹnìkan tó ṣe pé ó ń gun kẹ́tẹ́kẹ́tẹ́ lọ ìgbà tí ń gun kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ̀ lọ ọba rí olúwani aw kalladhi marra ala qaryatin wa hiya khawiyatun ìlú akérèje yẹn ni pé bílú àwọn ìlú àwọn àbí àwọn oko kéèkéé hun wọ́n sáwà rí pé àà ah, ìlú yẹn ti dá oró gbogbo àwọn ilé ibẹ̀ ti wó lulẹ̀ ó sì ń rí àwọn àpẹẹrẹ eré èèyàn ẹ̀yà apá èèyàn ẹ̀ṣẹ̀ ẹ̀yàn eh, eh, náà ni ó gbà tó wò ó ní kọ́l èmi rẹ̀ wá wò pé ah anna yóò ṣí bí kí wọ́n wò kí wọ́n máa lọ kí wọ́n wá dúró pé ah, ah eh ìyẹn náà ni àwọn ah, ah wọ́n ni anna yuhyi hadhihi Allahu ba'da mawtiha ń tọ́ wá sí lẹ́mìí ni pé hmm, sáwọn ilé yìí ọlọ́run sọ pé wọ́n ti dé náà báyìí náà àà ah, ah, tabarakallah bó ṣe wí ọ̀rọ̀ yẹn tán fa amata Allahu bá tún ní kó dìde bàtúrò bá gbé dìde tán ló bá ń sọ fún pé ẹni wọ́n ń bọ̀rọ̀ ilẹ̀ ìrọ̀n wo egun yìí egun yìí olúwa kọ́ bí pé kam labist kam labist ó ní ìgbà mélòó lò ní àyè ó ní labistu yẹni yawman aw ba'da yawmin ó ní ẹkọ ìjọ kan náà ni mo lò níbi àyè àbí ìdajì ọjọ́ yẹn lò ìrùkú mo lò dídí ọjọ́ kan olúwa ní bal labista mi'ata amin ọgọ́rùn ọdún lòlò ní ojú kan tó wáyé o olúwa fẹ́ wájẹ́ kó yé olúwa ni wọ́n ń bọ̀rọ̀ ilẹ̀ ìzọ́m wo egun ra egun kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ̀ kí yí fanu ń ولا شرابك إلى طعامك وشرابك لم يتسنى قلوا أدقوا قوة إن كان قرى أتسكتهم لم يتسنى قلوا كو يبدا إن كان يبدا yẹni kí bó ṣe gbóúnjẹ rẹ̀ lọ́wọ́ náà lọ́ba torí ngbà tí ń travel ogbóúnjẹ lọ́wọ́ ogbè tí ó mú lọ́wọ́ olúwa ní tó wọ nǹkan tó mú náà nǹkan tó fẹ́ mú náà torí pé kò yí padà oníbẹ̀ẹ́ ni wọ́n ni wọ́n bọ̀ lẹ́lẹ̀ ẹ̀rọ ní kí fẹ́ni òṣìṣẹ́ ọ yá wo egun kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ̀ bọ́lọ́wọ́ ó ṣe jí gbà tó rí kẹ́tẹ́kẹ́tẹ́ ní ẹni egun rẹ̀ bá tapọ̀ ó ṣe papọ̀ gbà tó yá ẹran bò gbà tó yá awọ bo egun ó bo ẹran bí kẹ́tẹ́kẹ́tẹ́ ṣe hàn nù walamma tabayyana lahu gbà tó rán rí bí kẹ́tẹ́kẹ́tẹ́ yẹn ṣe kò sí tí pa ọlọ́run wọn ká kò sí tó lúwọ́ bó lè ṣe sóná ni kí wọ́n máa ń nígbàgbọ́ méjì kẹ́mi yẹn má ṣe méjì lérí ìgbéǹde ọjọ́ ìgbéǹde alkiyama ní ti jẹ́ kẹ́lómi ọmọ ìwà gbogbo ń tàbá ike ó ti lò nílé ayé kò sí tí ń jẹ́ pé à ń pàdé kankan ní alkiyama ní tẹ́mì rẹ̀ dúlé lérí nù ṣùgbẹ́sìn olú ọba subhanahu wa ta'ala ọba tó ń dá wa síwájú ká tó wà láyé tó pọ́n náà tó ní ká túnmọ̀ wà nílé ayé olóòrùn tuntun fún wa pé a tó wà nínú sàárè lẹ́yìn sàárè nǹkan kan mí tó wá tó ń tó tún ṣẹlẹ̀ gbogbo yìí òun ló gbọdọ̀ ní ẹ̀mí mùsùlùmí tí mùsùlùmí bá wá ní irú báyìí wàláhì àǹfààní tó ní agbára ní bẹ́ẹ̀ fún mùsùlùmí tí àbí lè gbàgbọ́ pé hé ọlọ́wọ́ gbogbo mi dìde yóò sì sàn mí ní ẹ̀sán irú ẹni yẹn ẹni tí nǹkan báyà bá jòkó lẹ́mìí tó kí gbogbo gbà ní máa rántí wàláhì ayé yìí yóò mọ níwọ̀n bá lójú rẹ̀ kò ní di pé àfigbo àfiká wá gbogbo ayé iṣẹ́ ní tí ó máa jọ lójú òun ní bóòlù òun ṣe ní ẹ̀sìn lọ́dọ̀ ọlọ́run nabi sallallahu alaihi wasallam ojú kó yíwa àdísìn mẹ́nu musnad imam ahmed ní tó bá gbogbo tí wọ́n bá lò nílé ayé tó wá ṣe pé yẹn bèèrè gbádùn tó wá kí gbogbo ìgbádùn ọ̀rọ̀ lè kángun sí inú ọ̀nà fúnyà ń tàn wọ́n gbàgbé kóhun jayé rí o bẹ́ẹ̀ ni gbogbo ìyà ìnira tó bá lè wùkú ṣẹlẹ̀ síyàn tí ọ̀rọ̀ yẹn bèèrè kángun sí alkiyama àìsí eh, alìjẹ́nà ń tàn wọ́n gbàgbé kóhun oríṣòro rí anẹ́bí bá dé ọgbìn alkiyama wọn nìkan mú ẹnìkan tó gbádùn jù ní gbogbo ayé tí kún ló gbádùn jù olúwo nìkan mú jáde wá kan bá mú dé tó pé kéfèrè ni o amóhun lọ gbádùn jù olúwo wá ní ẹtí ẹ̀bí nígbàtọ̀ wọn náà yìí njẹ́ o ti ẹ̀rán ti pọ́ gbádùn rí láyé yóò ní kúrò wọn rántí gbádùn kankan mọ́ láyé òun kò sí ti ń jẹ́ gbádùn fún wáyé pọ́ bá jẹ́ tí nira mú jù láyé tó jìyà jù tó sọ́fà jù láyé tó wá jẹ́ mùsùlùmí tí ọ̀rọ̀ rẹ̀ wá kángun sí aljanna olùwọ́bá subhanahu wa ta'ala yóò ní kí wọ́n bí ike àá ìjẹ́ o ti ẹ̀rí ìnira rí láyé rẹ̀ èsì tí ó fọ́lọ́ náà ni pé a òun rí ìnira rí ó túnmọ̀ sí kẹ́ntó bí ilé ṣe ayé lò tí àmì adéwájú ọlọ́run ọba ń tọ̀hún ẹ̀bí ó lè ṣe é sínú ni mùsùlùmí ìdígbàgbọ́ sí ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ìgbẹ̀ndẹ̀ àti ìṣirò iṣẹ́ nínú nǹkan tí mo lékún ní ìbádà ni tí mo mú yàn lékún wá ojú rẹ ọlọ́wọ́ bá yóò máa mú yàn jìnà sí ìṣèjàmbá fún ọlọ́run ìṣèjàmbá fún àwọn ẹ̀dá ọlọ́wọ́ bá so ẹni tó bá ní ìgbàgbọ́ sí ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama mo ń yóò ní ìsinmi nílé ayé torí ti mọ̀ pé ibi tá ń lọ yìí ayé yìí gangan kọ́ ni bus stop wá ẹni tó bá ti dá lójú bẹ́ẹ̀ yóò dá lójú ẹni tó bá ti dá lójú nígbà ah, ayé yìí kọ́ ni bus stop wá wallahi àárín lọ ni àti ìdèbí tá dúró gbogbo tá à ń ṣe àárín lọ ni alkiyama gangan níbi tá a ti lọ so kọ́lọ̀ kọ́ ṣàṣàánú fún wa ó ṣe àlékún àgbóyẹ̀sìn fún wa so subhanaka allahumma wa bihamdika nashhadu an la ilaha illa anta astaghfiruka wa atabari question na'am wa alaykum assalam dákẹ́ bọ́ síbi káwọn ìbàlẹ̀ máa gbọ́ ẹ bọ́ síbi òkè yẹn mọ́. aleykum salaam. Business, man, we will be serious in the business ọ̀rọ̀ business ẹ̀sìn dá sí dáadáa kírítí ẹ̀sìn ọ̀dá sí ẹ̀sìn dá sí kọ́lá ànábì sọ̀sálàm ní pé ẹlòmí business ni ó ṣe ló fi rí ojú rẹ̀ ọlọ́wọ̀n ọba ànábì ní bàbá olówó kan bẹ àmọ́ngbà tí èèyàn bá fẹ́ gbáwìn lọ́dọ̀ rẹ̀ yóò fún ẹnìyàn ní àwìn bí

èmi náà ń fẹ́ kọ́lọ̀ nǹkan máa ṣàmójúkò fẹ́mi náà fatajawaza Allahu lahu ọlọ́sí ṣàmójúkò fún látara pé tí máa ń ṣe yẹn lọ́n padà wá kẹ́ òun náà so ní pé bísínẹ́sì ń bẹ nínú tí máa ń jẹ́ kí yàn rí àánú ọlọ́wọ̀n bá anábì ní rahimallahu rajulan samahan ìsàbà ìkẹ́ ọlọ́run yóò máa bá arákùnrin kan àbí èèyàn yóò ta ọjà nita ọmọlúwàbí abi náà wàìsàtara wàìsàkútàdọ̀ tó bá tún fẹ́ lọ lè sin yóò sin nísìn ọmọlúwàbí so omi pé business islam dá sí àmá lérí ihọ́dẹ̀ ọjà o ní ọjà ki o sílé so ojú tí ẹ̀sìn fi wò ó ní pé tó á sílé yìí tó tí nǹkan yìí bá ń ṣe nǹkan tó ń ní àwọn èèyàn lára tí wọ́n ń pariwo pé ta ló wá lólè ọ́dí epo sílé báyìí àà ìsìlólè dí petro mọ́lé ẹ̀sìta yínìkan kọ̀dá báyìí so àbí epo pupa ìsìwá dí mọ́lé ẹ̀sìwá ta so tí ara ló wá ń pariwo tí yẹn sì ní tí irú ẹniyẹn ìbínú ọlọ́wọ̀n bá ló irú epo pupa lásìkò yìí nípa àgbọ́ pé àwọn èèyàn ń kígbe pé pupa wọn ìwọ wá rà lásìkò tó dẹ̀ wà kò pamọ́ sílé ṣùgbà tó wá di pọ́ wọ́n ọ̀padà wá gbé nǹkan rẹ̀ jáde ọwá ń tà so àsìkò tí wọ́n náà fi kó sílé òun owó tí wọ́n náà fi dìkalẹ̀ ó lè tilé fóòrùn ṣe nǹkan mí láwọn àsìkò òun à ń pẹ̀lú mọ́jẹ̀mú ọmọ jù pé àwọn èèyàn ń pariwo nílùú ìwá di pé ń ni àwọn èèyàn lára ó ti di haram fún yàn bí kíyàn ní góòdù náà ni kíyàn rà sílé kò sì fi pamọ́ kó wá dásìkò tó bá tún wọ́n ó tún lè tà á kò sí nǹkan tí ó burú ń bẹ̀ sọ wallahu a'lam náà èyàn rajà ní 500 èyàn tà ní 2000 naira kò sí tó burú ń bẹ̀ al-bay'ani bil khiyar tuntun yóò kàn rí kíyàn bẹ̀rù ọlọ́wọ́ bá ní kíyàn sá bẹ̀rù ọlọ́wọ́ lórí so kọ́ mọ́ jẹ pé ìtà tí ó mọ́ jẹ́ ìnira bẹ́ẹ̀ lómi dé nìsín tó bá ní tíra yìí lónìí wọ́n náà mọ̀ pé 500 naira lọ́ra wọ́n sì lè lò ní pé 2000 ah, naira ni mo fẹ́ ta ọ̀rọ̀ wọ́n ní 2000 ah, naira 2000 ah, ó sì rà kọ́ bá kò fún ọ ó sì kú 1000 fún ọ sẹ́pẹ́ tí mọ̀ pé èyí ń ló lọ́wọ́ nù amẹ́sọ pé lẹ́tà ẹni 15 wọ́n ní ah 15 ah ń gbọ́dọ̀ wọn báyìí ah àdọ́gbọ̀n àdébà akédàwà síyà ló di 1005 yé yóò náà wá ní báyìí wọ́n ni ẹjín sí 1000 padà ẹ̀rọ nìkan ṣẹ̀kúwọ́ náà mọ́ ìtọ́ rà ó lè fírù tí ẹ̀ ń wé ti bàbá olówó tó ń sì yóò jáde fún ọ̀fì tó sì kó kalẹ̀ fún ọ so tó akẹ́ bá ti ní ìtẹ̀fàk pẹ́pẹ́ bára yìí mọ̀ kò sí bóyá mẹ́jọ kan lérí rẹ̀ ó lè jèrè 1000 ọ̀rẹ́ lómi kúrò ọba jẹ́ ọ̀rẹ́ náà lẹ́tẹ̀ mm-hmm. so tó wáyé pé ìkọ́ra ẹ̀kọ́ kò ní kò bá mọ́ price control rèé fún gbogbo ìjà tó ń kálukú bára tí èsì pọ́jà ìjọba kan ní price control fún gbogbo tó bá ti fẹ́ ta gàrí iye tó gbọdọ̀ mọ́ ta ní iye tó bá ra nǹkan rẹ̀ jẹ́ ó ta tó bá pé àwọn tí ó bá ra lọ rẹ̀ kan ra lọ rẹ̀ so ẹni tí ó bá ra tọ́jà rẹ̀ bá wọ́n yóò kọ̀ rí ibòmí mo lọ́mọ fún ẹgbà so wallahu a'lam náà wa alaikum Wọ́n á ní kò máa jọ ìlú wọ́n ní pé bóyá ní tí ó fẹ́ fẹ́ dá kọ́mpìnì pí ọwọ́ takalẹ̀ tí wọ́n ní kó wá jọyìn àwọn lójú ní Islam fi wò so tó wá ṣe pé èèyàn bá wo pé yóò bá pé òun láti jọyìn sin tó burú mbẹ̀ bóyá kí wọ́n wádìí pé àǹfààní wo ní bẹ́ẹ̀ ìnira wo ní bẹ́ẹ̀ pàtàkì jùlọ kí wọ́n béèrè bóyá ìnira tó bá lè kó bá ẹ̀sìn yàn so wọ́n ní pé kò sí nǹkan tó burú nípa ọ̀rọ̀ ẹ̀sìn yẹn bẹ́ẹ̀ kò sí tó burú bí kí yàn join kìí kú sí pẹ́sì náà wọ́n fi kìíní yẹ̀ sí business náà fi ń ṣe business náà fi ń ṣe so wallahu a'lam àwọn mìíràn súnmọ́ ṣe tó pé tó wá ń ṣe business tó ń pé bóyá ọ̀dọ̀ gómìnà àwọn sọ̀rọ̀ lè register pa àwọn ò ní bá àwọn union àwọn ẹlẹ́gbẹ́ kankan ṣe so kò sí tó burú mẹ́rin wallahu a'lam naam wa alaikum assalam Yóò tó bá mú wa sí ọmọ mú ìjọba àkókò mo mú aṣọ ẹni tó tọ ní kó gbẹ́sìn yìí tó jẹ́ onísúnà náà sallallahu alaihi ó burú fún lọ lè mú aṣọ ìyàwó kí abáṣọ kúmọ abáṣọ kíní kan ti àmọ́ tó ayé pé láàrin ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn náà ni wallahu a'lam náà oṣù ilé tó bá sọ àwọn nǹkan ògbọ̀nrọ̀ mọ́ ní kankankan kí wọ́n lọ́bọ̀ mí lọ́dà ilé òbíyàn kí wọ́n sọ fún wọn pé kán jẹ́ kẹ́ yọ kí ní ikú mbẹ̀ tí wọ́n bá gbọ́ ẹmọ wọ́n bèèrè lọ kírun tí ṣútí sọ́lọ́wọ́ àìlẹ̀ náà bá ń gbé èèyàn wà lọ́dọ̀ òfin ẹ̀rọ yóò sì kí kí àwọn ẹ̀rẹ́ kò síbò míì kò síbò míì kò sí níbò míì kò síbò míì tó lè lọ kò sí pẹ́sẹ́jì tó lè dúró tí ìsinú yàrá yẹn tọ́ tí a kébẹ̀ wá kí bó ṣe rí náà nìyẹn kò sí tó burú mẹ́ tí kọ́ ọkọ́ ọkọ́ tó bá ní separate room àá kọ́ mọ́ bá tiẹ̀ lọ kò sí tó burú fún bẹ́ẹ̀ kọ́lá kan gbé sí àbáwọn olóòlé tó pé yàrá yàtọ̀ sí tí wọ́n so ó sì rí yọkún bẹ́ẹ̀ nínú yàrá tiẹ̀ ọmọ kí ẹ lọ náà ẹni pé nípa ọ̀rọ̀ istikhara náà bèèrè pé ń bò lè yóò fi sí níbi àárín ibi tí wọ́n ti dákọ̀ kádà wà kádà náà lè yóò fi sí so wọ́n mọ̀ wọ́n àìlẹ̀ èyàn dákọ̀ méjèèjì náà ni pé kọ́lọ̀kọ́ gáìdì ẹ̀mẹ́lú méjèèjì tó wá pé pólì ní kí n lọ ní tó wá pé yunifásitì ní kí n lọ ní kó lọ́wọ́ kó gáìdì mi kó ṣe bá falùbáríkà sí tí wọ́n lọ àìlẹ́m náà. ǹtẹ́ ni ẹ bá ti nígbàgbọ́ pé sálámà ẹ̀yọ̀ kan náà lòún fẹ́ ti yé so àwọn tó wá pé sálámà méjì ló àǹtẹ́ǹtì láti sá òun ti sálámà náà nìyẹn والله اعلم تكو سلام يا كلام بانه نسنا النبي صلى الله عليه وسلم نعم سبحانك اللهم وبحمدك نشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته